إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله اقتنعوا تستريحوا عباد الله طيبوا عيشكم بالقناعة وجملوا أخلاقكم بالقلة واقتصوا باليسير من المتاع قال الله عز وجل من عمل صالحا من ذكر أو أنثى من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون قال بعض السلف رحمه الله تعالى الحياة الطيبة هي الرضا والقناعة وقال الله تعالى ما من دابة وما من دابة في الأرض إلا على الله رزقها أيها المؤمنون ارضوا بغير كاف من العطاء واستغنوا بالموجود منه فإن الغنى ليس جمعا لمتاع الدنيا قال رسول الله صلى الله عليه وآله وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى من النفس أخرجاه في صحيحين عن أبي هريرة رضي الله عنه وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال قد أصلح من أسلم ورزق كفافا وقنعه الله بما أتاه رواه مسلم عباد الله اعلموا أن المرء في هذه الحياة الدنيا لن يحصل له إلا ما قسمه الله وقدره ورزق الله تعالى لن يجلب بعنوة ولا بداء روى ابن جاء في سننه عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تلقوك رزقها وإن أخطى عنها فاتقوا الله وأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم عباد الله تخلقوا بالقناعة وتحلوا بالقليل فإن في ذلك ثمرات عديدة منها أن القناعة سبب للفلاح وذلك لحديث ابن عمرو رضي الله عنهما الثالث في الذكر الثالث في الذكر عند مسلم قد أفلح من أسلم ولد كفافا وقنعه الله ما آتاه ثانيا أنها تجلب محبة الله ومحبة الناس قال رسول الله صلى الله عليه وسلم اذهب في الدنيا يحبك الله واذهب في معايد الناس يحبك الناس أخرجه ما جاء صححا عند الألباني عن ابن عباس سهل بن سعد الساعدي رضي الله عنه ومن ثمرات القناعة أيها المسلمون أنها سبب للين الشناه وطيب العيش قال النبي صلى الله عليه وسلم طوبى لمن طوبى لمن هدي إلى الإسلام وكان عيشه كفافا وقنع رواه الترمذي وصححه الألباني عن فضالة بن عبيد رضي الله عنه نسأل الله العظيم أن يحيينا حياة طيبة ويجنبنا حياة نجدا أدعوكم الله سبحانه وتعالى ìkẹ́ọ̀lọ́ wọn lára fún ṣẹlá Muhammadu sallallahu alaihi wa alihi wa sallam ẹrùsìn ọlọ́run wọn bá bàbá lè ní ìkẹ́lọ́rùn áfìnrin bàbá lè yáyíwọ́

gbogbo tí ń jẹ́ ẹwà lára ìwà láyé ayé ọkàn lọ̀gá rẹ̀ bó ti kí lágbádá tó a máa rẹ́rìn sí èèyàn a máa tẹríba fáwọn èèyàn ara ẹ̀rin músẹ́ ara gbogbo wá rí wọ̀nyí ètò jọ́gà rẹ̀ yányán ẹrú sí ọlọ́run gbajú tó pẹ̀lú wọn ọba ṣe fún wa nínú ẹjá gba tító pẹ̀lú tọ́lọ̀n bá tilẹ̀ fún wa nínú gbádùn ayé torí pé Allah subhanahu wa ta'ala jẹ́ àmà gbogbo ẹni bá ti ṣẹ́ eré lákọni láboyún lọ́mọdé lágbà ni òyìnbó ni ni aláwọ̀ dúdú ni ó jáfà ni kò jáfà tó bá ti tẹ́ rí tó wá jẹ́ni tí bẹ̀rù ọlọ́run tó páyà ọlọ́run tó bọ́lọ́run bá gbọ́ ọlọ́run ní ojú ọ̀rọ̀ nàlé wa lórí káfún ilé ayé tó mọ́ gbé ilé ayé tó mọ́ ilé ayé rọrùn ilé ayé kọ̀kànbalẹ̀ làwọn ọlọ́run ó fún gbé ìyẹn nìkan kódà ẹ̀sán irú àwọn ẹni bẹ́ẹ̀ jẹ́jẹ́ káwà náà ó san lẹ́sàn tó dáa ju tí wọ́n ṣe ń lé ayé lọ ìkan nínú àwọn ẹni ẹjọ́ kìíní àná mọ́mọ́ kó bá kẹ́ ó ní tẹ̀mí tó já bàbá fẹ́ ní láyé oníká yọnu sí tọ́lọ̀ bá fi fún wa káti ìyá yọ ọkàn níwọ̀n bá rí tìkì tọ́lọ̀ bá fi fẹ́ dà Allah subhanahu wa ta'ala ó ní kò sí gbogbo nǹkan tí ní ta'ala tó ń òtún kan وما من دابة في الأرض إلا على الله gbogbo ń tọ́lọ̀ ọba ẹni já sókè pẹ̀yí láyé in tí ó lò láàrín ti kìí ní jíjẹ ẹmú rẹ̀ rẹ̀ ìgbà tí ó lò máa ibi tí ó lò máa kọ́lọ̀ ti lọ́wọ́ ó ti èèyàn ọlọ́run nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́nà wọn bá gbélera rẹ̀ lórí tí ò sí ẹ̀dá kan tó wà sáyìn ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ lórí ọ̀ràn ẹ̀yàn ní fẹ́mi fẹ́mi mo dá yín èdè ògbọ́dọ̀ pa fẹ́mi mo dá yín ní táàkì tẹ̀tẹ̀ ayé ó dọ̀ràn ẹ̀yàn ṣe fún yín mùsùlùmí òdodo ẹ̀yọ́nú tí yóò tó tọ́nà wọn bá ṣe fún yín iji òtó mú owó tọ́lọ̀ ń yọ̀ǹda fún ọ ìdí òtó náà láàáfíà tọ́lọ̀ ń yọ̀ǹda fún ọ ìdí òtó gbogbo táàtì ń ṣeré ayé tí òtó èrò jẹ ní kó bí ọmọ méjì mẹ́ta ọlọ́lẹ́yọ̀ kan ni màá yọ̀ǹda fún èrò ní kí náà ní owó lọ́wọ́ kó fún àwọn èèyàn kó fáwọn èèyàn ní ètò wọn rẹ̀ fún ọ àlàáfíà rẹ tó bá ti kọ́ mọ ogún ọdún sọ́dún ọdún bó ti rí lò mọ gbogbo tó kù ó sì pẹ́ láyé àmátàṣọ́ òní kan pé ó pẹ́ láyé wọ́n mọ̀ ká mọ̀ pé kí yẹ ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n tó bá ti dogójì ọdún ní dín àlàáfíà rẹ kù ó ní rí lò mọ́ dáadáa má tọ́lọ̀ ti fún ọmọ nù tí wà ní á ah, kánígbà tí ó rẹ̀ mí ni nínú ah, mọ̀lẹ́bí á ah, mọ̀ kópa láàrin jẹ̀mọ́ jẹ̀mọ́ ìjìlápọ̀ náà ti lọ mọ́ṣáláṣí náà ọlọ́run ní ẹnu tó nímọ̀ ní ìyọnu sí gbogbo ẹgbẹ́ rẹ̀ ní mú fọ kíláàsì ni wọ́n ń ṣe náà ń kàwé náà ọlọ́ọ̀dùn wọn lọ́kọ́ lọ́wọ́ dìbò wọn ọlọ́run ní láì lórí tí mo bá ní òṣè fún ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ẹ̀jọ́ ń kẹ́kọ̀ọ́ lé kí ó ló ṣe pé tó bá kọ́ yín nínú pápúlù àti kó tún lọ kọ́ lọ́dọ̀ ẹni tó jákẹgbẹ́ rẹ̀ ẹnu lé kéwú gbogbo ojú sáfù sọ lẹ́ẹ̀kan yẹn díẹ̀ ló yí mi o olùkíwọ̀ gan làfáàkì mi ó tún mọ́ gẹ́gẹ́ tó jùlọ tọ́jọ́ orí táwọ̀rọ̀ tó ti wù mí mọ̀ kí ó yí ó ti yí lọ́pọ̀lọ́ tèmi ẹni tó mọ̀mọ́ yẹn yọrùn ti ma ìyàwó rẹ̀ rẹ̀ pàṣíwọ̀ pàṣíwọ̀ oníjẹ́wà rẹ̀ ma yóò mọ̀ wá ráhùn ìlú òun ìbàṣẹ̀wẹ́ kọ̀lùmíṣẹ̀ ìyàwó gbọ́dọ̀ mọ́ rí báyìí ó gbogbo ìfọwọ́n bá fún wa ní ìsẹ̀mí ayé lọ́rẹ́ pé sáwá èwo la lè fi lè wà lẹ́nu fagbà lọ́wọ́ ẹ̀ débi tó fi máa ń yẹ pé tọ́lọ̀ ń fún ọ tó yọnu tí wọn bá tọ́lọ̀ ń fún ọ. wá rọrọ̀ pẹ̀lú jíjẹ pẹ̀lú rẹ rọrọ̀ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ìrọ̀rọ̀ yẹn ni wípé tọ́lọ̀ ń fún ọmọ ojú omi lójú ẹ bàbára rẹ̀ àwọn tọ́lọ̀ ń fún tó pọ̀ ẹ lọ mọ́wọ́ wá ìrọ̀rọ̀ tó ń ka ìní ibi tó nímọ̀ yẹn náà wá ìrọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ self enrichment yáyú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tọ́nà gbogbo ní kálùkù ní ìbàjẹ́ alhamdulillah ìwọ́n tó ń sọ ilé yìí ẹni nǹkan òye ayíṣẹ́lẹ̀ ló kọ́ ni ti dúpẹ́ fọ́lọ́ sọ́kọ̀ ló ní ní tí fi ń rìn ti dúpẹ́ fọ́lọ́ ṣé ìyàwó lọ́nà tí ìgbé fún ní kí ló sì nínú ayé ó kéré nínú ayé yàtọ̀ àwọn ọmọ ń dá alámọ́lọ̀ kéré nínú ayé ó máa ti rẹ́rìn kò <laughs> mọ̀ kéré nínú ayé mọ̀kẹ́rẹ́ mú ayé ẹ̀dàkùn ayé fún ara rẹ̀ gan azálùlù zẹ̀rí ní bí i yẹpẹrẹ jù láyé ó kéré láyé kátó wá sọ bá ti máa sọ pé ẹ̀kọ́ kéré nú ayé ìtara yín ni bàbá fẹ́ tara wa lámọ kẹlòmí bẹ́ẹ̀ lámọ sàwọn èèyàn bẹ́ẹ̀ yóò mọ̀ wípé ìṣẹ̀mí ayé gan fẹ́ ń kí ń pọ̀ kéré nú ayé ní tó kéré ju bí kéré lọ́gán láyé fúnra rẹ̀ bọ́ọ̀lù tó wá sí òkèrè náà yóò lọ́la jẹ́ kò lè jámọ̀ kankan nú ayé torí pé ká rọrọ̀ kìí ká kọ́kọ̀ jọ ò tí ń jẹ́ ọrọ̀ richness tí ń jẹ́ ọrọ̀ kìí ká tulé ó kọ́lé sábújá ó kọ́ sẹ́kọ̀ọ́ ó kọ́ lamẹ́ríkà ó London ó Saudi ìyẹn kọ́ lọ́rọ̀ agbọnú káà rẹ̀ báyìí agbọnú ọgbà rẹ̀ báyìí gáràjì ẹ̀ ọmọ ogun ló bí ọmọ tajitẹ́rù ló bí gbogbo wọn ni graduate ministers ń bẹ́nu wọn governors ń bẹ́nu wọn commissioners ń bẹ́nu wọn lawyers ń bẹ́nu wọn kìnìkan ń bẹ́nu wọn ọrọ̀ ayé kọ́ nìyẹn sórí tí ń jọrọ̀ ayé oníkó ya yọ ọkàn ẹni tó tú àṣìlẹ̀ ilé ìfẹ́mi àti ẹ lẹ́nu sọ́lọ̀ iṣẹ́ ìsìlámù yìí rán sọ́lọ̀ bá ọ̀rọ̀ alẹ́ ìwà àdìs sẹ́lẹ̀ ó sọ ọlọ́run ní lẹ́yìn sẹ́rọ̀ gíná àti kẹ́sìrọ̀ tẹ̀lá àrùn kéèsì ọ̀rọ̀ ní kó kólé ayéjọ ọ̀rọ̀ kọ́ nìyẹn gbogbo tó bá wù kó ní kìí sọ̀rọ̀ ṣùgbọ́n ẹjí ń jẹ́ ọ̀rọ̀ gínà náà onígbọ̀gán rọrọ̀ ọkàn kó rọrọ̀ ẹ̀mí ìrọ̀rọ̀ ẹ̀mí ní múyàn rí ayé yóò kó kó kó kó kó yóò kó aráàlú yóò kó ti mọ̀lẹ́bí yóò kó ti ìlú yóò kó ti ìjọ gbogbo ẹ̀ yóò kó yóò ní torí pé ọmọ ọmọ ọmọ ọmọ òun òun ò ní tòsí láyé wọn lọ́ọ̀dì ìjọ tó ti kú lòsì ti bẹ̀rẹ̀ nù rẹ̀ padà tọ́tọ́ bá ti ti wọn báyìí gbogbo tó kójọ yẹn bóyá mo bá lu ọdún kan lẹ́yìn ikú rẹ ni àwọn ọmọ rẹ ó padà tọrọ jẹjọ wò torí pé áàrùn ti ti ti ẹ̀ ìtọ́lọ̀ ń kúkú bàbá òkú fọ́mà bàbá lè jẹ́ sábà bí ní lórí ọmọ fẹ́ẹ̀dì láyé ọmọ wá dì í ọmọ ọlọ́run wà kí n tí yìí táàmù lè mọ wákàkiri ni mélòó lè lẹ tí ò ní bàbá tí ò ní ìyá tó dènìyàn láyé mélòó lè lẹ tó ní bàbá bàbá bàbá ń bẹ fún ó ní ìyá ìyá ìyá ń bẹ fún wọn lè bá sáré kiri ilé aláfàá ilé pásítọ̀ ilé aláwo wọn tún lè wọ ẹgbẹ́ òkùnkùn torí kó lè dènìyàn láyé ọlọ́run ẹ̀kan sáré ti fún mi

ò ní dẹrú ò ní tẹrú èèyàn ò ní tẹrú ẹ̀dá rẹ tọ́lọ̀dọ̀dá yín ìwọlẹ́ ní eré túnmọ́lé ayé lò torí pé ogun tí ń ọmọ pé gbogbo tí ò bá ti gbàgbọ́ tí ò ọkàn tí ò ẹ̀mí yóò tẹrú sí ọlọ́run yìí pé kó wá fún gbogbo ilé ayé tó fẹ́ dákà hatta Sulaiman alaihissalatu wassalam ìbọn tí kù ń wí tẹyọkù ń wí tẹ́ra ń wí tájànú wí tó ti bẹ́ẹ̀ ìbẹ̀ wọ́n sẹ́nìkan lè jẹ́ fún ó ṣe fún bùkátà tájànú tí ó bá ti sẹ́ ó láwọn àjẹ̀rú tí ń bá lọ ní odò tí wọ́n kú àlùmọ́ẹ̀nì ilẹ̀ tí ń bẹ ní odò góòdù tí bàbá wà jáde ó láwọn àjẹ̀rú tí ń bá ń dáṣẹ́ oko tó tún mọ̀ sọ́fáìsì wọn kí ló tí ó sùn sórí àga tí ẹ̀ fún mọ̀ sọ́fáìsì wọn fọlọ́wù wáṣẹ́hù wà fọ́mọ̀tì ọlọ́ọ̀bá nìkan ọba tó rọrọ̀ kù lára lára wa ìwọ tó tún lè rọrọ̀ kù lára àwọn èèyàn díẹ̀ ìwọ tó bá yá yọ ọkàn ana Muhammad sallallahu alaihi wasallam bí àtúntà màálù ilé jáde mọ̀ hadithi rẹ̀ fún wa olùsí ọlọ́run ní gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó ìsìláàmù ṣe kọ́dọ̀ áfùlà ó ti jèrè ó ti là ìsìláàmù rẹ̀ kò sẹ́bọ́ ní rẹ̀ gbàgbénù rẹ̀ èrè tàlùkìámù ìfẹ́ntì èsì mùsùlùmí anábìyà nìkan kọ́ wà wọ́n ti kọ́ kí afáfá kó tó yàn nínú àrísìkí tí ó gbọ́ èèyàn tí yóò sì yọnu sí ọlọ́tún wá ṣe ní jẹ̀mú fún afá àwọn rẹ̀ dùn rí kò dára rẹ̀ láàmù ìkọ́kọ̀ kan gidi ló gbé wá ní náwó wà náà wá ní ọ̀kadà lódùn wá kò ní tẹ̀tẹ̀ ó fọ́ká rẹ̀ balẹ̀ ìjọláwọ̀ ìsinlọ́run èyí tó bá lọ ní yóò wọ̀ èyí ò yóò wọ bẹ́ẹ̀ èyí ò àwọn rẹ̀ náà gbọ́yé ìyàwó rẹ̀ náà gbọ́yé tó bá ti lágbára èyí ò lágbára kò sí yóò wá rún kankan títí wà gbọ́n lójú rẹ̀ tó fi ní orí nẹ́tọ̀ ọ̀tẹ́ ẹ̀tọ̀wò tó ń ṣe ló bá lè dago mẹ́wàá lẹ́ òun lù bóòlù pa tó ní orúkọ kan bóòlù bá sì lù pa òun òun lè lù kọ́ọ̀lù tó mọ́ ìrún oṣù lápá ìwọ̀n bá láti ní ayé kí wàhálà bá jẹ́ àdáyé fún wa ní ọmọ fún wa fún ọkàn lórí ọba bọ̀ ọmọ ó bọ̀ ó yá ọkàn olówó tó yá ọkàn tí owó ẹ̀ ní ẹgbà ẹ tálíkà tí ò ní tálíkà tí ò ní owó ni ò ní ó lágbára ó láyàn ó lè nígbìyànjú àwọn olówó tí yá ọkàn wọ́n ẹ̀ wọ́n ti gbìyànjú ẹ̀ lọ́nà wọn wọn abẹ ní sẹ́wọ̀n ní sanwó sẹ́ẹ̀ fún wọn owó fún ẹ̀ ni wọ́n tún tẹ̀ ní ìlàágùn ti tiẹ̀ náà fi jólówó wọ́n sì ń sanwó sẹ́ẹ̀ fún gbogbo olówó tí ò yá yọ ọkàn ní ìyẹn tálíkà jẹ olówó tó yá yọ ọkàn ẹ̀tọ́ tálíkà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó bá ti sẹ́ kò bá ti sẹ́ yóò yọ̀ǹda rẹ̀ fún tálíkà tó yá yọ ọkàn kéwọlé lówó àbí tí ìbá gbáwá sí rẹ̀ kọjá lè dúró kù wọ́n dàtọ́ jẹ́ mọ̀lẹ́bí mo bá ti mọ́ kì í jẹ́ mọ̀lẹ́bí kò ní bó ní bú o kẹ́ni tó sọ pé ẹgbà kò ní kí nínú ẹ̀rọ ìyàwó ọmọ kọ́ àmọ̀ bẹ dáadáa kọjá nu géèjì ha bàbá ẹ̀ dúró ní àkùnmọ̀ ríra pàdé family house ìjọ yíyọ ní wípé ó fún mọ̀lẹ́bí tó rò wá àti ẹ̀ papọ̀ lóhun ìyàtìyọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó ti bàtà tí ń wọ̀ káàkiri yẹn wọ́n gbá títú pẹ̀lú ẹ̀ ó rí pé ò lè sá kọ́ sínú mọ̀lẹ́bí lẹ́nìkan fi sọ pé gbogbo olówó lẹ́yìn bá jẹ lára rẹ̀ èyí àti ẹ̀ bákan náà ni gbogbo ọlọ́rọ̀ ní yorùbá jàǹfààní ọrọ̀ títí ẹ̀ èyàn àti ẹ̀ bákan náà ni tó dúpẹ́ kò sí tí èsè ògùn tó bá lè kó wá tí fún ọlọ́mọ sèrìmúlẹ̀ olórí ayé ọkàn alẹ́bí bí a mọ̀ wípé ohun tí ń jákìlẹ̀ wárí nìyẹn tààfin sàyé ẹrú sí ọlọ́run ẹlọ́mọ àmàdájú pé nínú tẹ̀lé ayé tá ń lò yìí ọmọ ẹ̀dá èèyàn ò lè rí nǹkankan àti tọ́lọ̀ ń bá ti pèlú wú rẹ̀ fún tó bá pín fún ìtọ́lọ̀ bá pín fún ọmọ lásìkò ayé ló lò mọ́ ó lè lo tẹ́lò míì Yorùbá ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ ẹ̀gbọ́n kúrò ìyá ọlọ́sáré rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n síwájú rẹ̀ ó ti ra kádàrá wọn fún bàbá rẹ̀ ló sáré rẹ̀ fún gbogbo òdílé wọn ti bútúrú òdílé wọn ti pọ̀ tó ó dá gbogbo kádàrá wọn àkókò ó dájọ sọ́dọ̀ tí ẹ̀ ní ẹgbẹ́ gbàgbọ́ ẹbọ kú lẹ́nu ìntọ́lọ̀ ni ó lò náà nílò dèdè ìntọ́lọ̀ ni ó lò òun náà nílò kò ó lè lù nǹkan míì yàtọ̀ fún tọ́lọ̀ bá lò tọ́lọ̀ bá ní tọ́lọ̀ bá lò fún ọ ó ṣẹlẹ̀ alẹ́sọ́lá tó ṣẹlẹ̀ àwọn kan nínú àwọn kèfèrí mùsùlùmí àwọn kèfèrí láti kó jíjí ẹ̀ tí wọ́n kórìíra tọ́lọ̀ ń ṣe fún lọ́lá ní ìjẹ́ ànábì ní ìjẹ́ ni ọlọ́run tí wọ́n ṣe kẹta rẹ̀ wọ́n ni wà láwùlẹ̀ nùzílà hàrà lọ́kọ̀rọ̀ ààrùn àìlà àrọ́jù lè ìrìnlẹ̀ lọ́kọ̀rọ̀ yẹ̀tẹ́ ìnà àwìn ìbájẹ́gbọ́ لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم ìlú méjì kan bẹ lọ́dọ̀ wọn àwọn kan ní mọ́ká àti sáàmù ni àwọn kan ní yẹ́mẹ̀ àti yúmi ni nínú àwọn tó sáà torí ní lárúbáwá wọ́n ní ká níbẹ̀ tọ́lọ̀ ń ti mú ẹnìkan jáde nínú wọn tó jáde bí tó sọ kùránì ìfún kẹ́ni wá jẹ́ ní ńlá àbáta ọmọ orí olúkan yìí ẹni tó tẹ̀ sí bàbá rẹ̀ láyé kò dá bàbá rẹ̀ mọ̀ sójú ìyá náà tún bá fẹ́lá ti kú dánù ẹni lọ́nà wá sọ̀kalẹ̀ fún ọlọ́run ní ahum yakusimuna rahmata rabbiki نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم على بعض وجعلنا بعضهم على بعض سخر سخرية الله سبحانه وتعالى نتاهم وانكين جيرا يمي الله gbàtọ́ sọ pé báyìí báyìí kálẹ̀ kùránù yẹn wọ́n sọ kalẹ̀ fẹ́ ní ńlá ní ìlú nínú àwọn méjèèjì táwọn ni wọ́n mọ̀ dìsáìdì sẹ́mi ọlọ́ bí bàtí pín in ayé yìí ni mo fi gbẹ́sẹ̀ lò wọ́n jẹ́ wọ́n pọ̀ lẹ́yìn fún ìmúra títẹ́ rẹ ìrìnàdẹ́ ló lò sí lẹ́bọ̀ báyìí lẹ́bọ̀ báyìí oore tiẹ̀ alẹ́ ni àwọn gbẹ́bọ̀ báyìí lẹ́bọ̀ báyìí ọlọ́run fẹ́ palẹ̀ àwọn kọmọdé ọlọ́run fẹ́ palẹ̀ àwọn kọmọ fún ọ kó tó dọjọ́ alẹ́ rẹ ni lẹ́bọ̀ báyìí lẹ́bọ̀ báyìí àdúrà báyìí ni ó ṣe kó mọ kásẹ̀ kan rọ̀ wọ́n ń tàn ọ́ ni ìtọ́ ṣe lò ó tó ìfún yìí kèé bí kó dálé ní kó wà kó tún pọ̀ díẹ̀ lọ́la odidi oṣù kan ó tún mọ́ ẹgbẹ̀ lọ́rùn torí pé bọ́nà bá tẹ́lẹ̀ fún wọn wà náà bá sọ̀tọ̀ lọ́rùn rísọ̀lẹ̀ ìbáyàdì hí lẹ́bẹ̀ẹ́bẹ̀ òfin àrùn bọ́nà bá tẹ́lẹ̀ fún gbogbo wa pátáláyé ayẹyàkuyà lórí ilẹ̀ àní mọ iye ọlọ́la ara wa náà ọ̀láàkì iná zèlú kọ́dàrí náà yẹ ṣáà ìwọ́n ti tiẹ̀ mú mọ̀ fún ọ ní kò ní dání ìwọ́n ti tiẹ̀ ó dání kò ní pọ̀lẹ̀kọ̀lẹ̀ fún yàn ìwọ sì máa fún yàn láti ké kí ayé rẹ tó fi lò ó ó máa bùn yàn nítorí ikú ó tún sẹ́kù fáwọn èèyàn ìbá jẹ́ kiri yóò ìbá jẹ́ kéfèé tó kọ̀ọ̀rọ̀ ìbórí ayé ìbá ìjáfà ọmọ tí ó jù bẹ́ẹ̀ lọ ilé táyíkà ní ẹgbẹ́ títí tó ti sábíyámá táwọn ọmọ tí ẹ ló ti mọ́ sábíyámá tí wọ́n kù tí ó kù inú ilé náà ni ó kù sí kàró wọlé ìjáfà nìkan kọ́ ẹ̀kà ìmúyà alákọ̀wé tó ní òrówó kọ́lé tó yẹ ẹ̀ka ìmúyẹ ọmọ òwe kó gbélé tálíkà tí ekú tí ó ti ní mọ́tò gbọ́dọ̀ ti gbé kalẹ̀ nìyẹn nítorí òfin ní ìjàmọ́ ara rẹ yayọ ọkà tó bá níbẹ̀ mùsùlùmí ní ti ń bẹ níwájú ọlọ́run lọ́rọ̀ àtìkẹ́ àtìtẹ̀ ayé lọ́nà tó rọrùn kò sí ń wà lẹ́yìn yóò ti lábàbẹ̀ lónìí wà kò sí ti bó ti tún kúnnú ayé ṣiṣẹ́ ò ṣiṣẹ́ kò ní kó ní bó ti lè sáré kàtìkàtìkà tó lè sáré gbogbo gbogbo lòwò gbogbo lòwò ní tẹ́lẹ̀ bá tún yọ ọdún wáyé à ah, wàláhì òṣùwọ́gbù à ah, òun ọdún ọlọ́nibi tó ní ma lónìí ma ibùdó nàìjíríà Allah nínú tíra àwọn sunan wọ́n bá ní ìkẹjẹ́ látọ̀rọ̀ jáde ọmọ àtẹ́lá àti bàbá àti onínàkọ́lọ̀ ọmọ káà méjèèjì kó bá yọ́nú sí wọn ó lànàbí ní ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn kò dá yọ́rọ̀ yẹn sọ́dọ̀ mùsùlùmí nìkan àbọ́dọ̀ mùmìnì nìkan ó ní àyíwá náà ti sámúlọ̀ ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn fáyà ọlọ́run

anábì kàn wá nínú ọ̀pá láṣẹ rẹ̀ ẹ̀wọ́ owó yín ẹ̀wọ́ láyín ẹ̀wọ́ kò yín ayé gíga lẹ́nu iṣẹ́ ẹ̀wọ́ agbọ́nà tó rẹwà mọ́ gba short cut Nigerians ibi tá bára wa délé nírè gbogbo ọmọ kan tí ò tí wọ 13 years ó ti fẹ́ kó ti wà ẹ̀ yóò parí ó tẹ́ báyìí 17 years anúwàlá ó ní fast education ó ní rapid education rapid education ló ní blessing da family things ẹ̀dánú láti age 18 ní labour market ti kún young graduate láti for past 7 years fún ìyá mi gan mo past years wọ́n owó jẹ́ náà wọ́n fún mi lé ọmọ ìyá lọ sí sí àgbẹ̀ tó ìwọ̀n wọ́n ti tó ní rí sẹ́ wọ́n ń gbé ọ láre kò lówó ni

ó wá fi ọlá yẹn gbé ọlá pápá lórí apá kan tó mọ̀ ní gbogbo eré tẹ̀sán ìgbẹ̀yìngbẹ̀yìn náà mọ́nà lẹ́sùn mọ́ bọ́dún ọkùn ní mẹ́mẹ́ fún lẹ́sùn láàrín àbájì sí àwọn tí wọ́n réré tá ọmọ sàrọ̀ rárìn sàrọ̀ rárìn ó tún ní kárí kí ló tàà jókòó jẹ́ kágbàfàyọ ọkà eré ní anábì ni torí pí ẹ̀mí kan kò ní ilé ayé lẹ̀ àfi kó ti pé ìjẹ ẹ̀mú tàà sẹ́fún yóò lò tẹ́gbótógún ó mú ní tán báyìí ló fi ilé ayé lẹ̀ ló fi dákẹ́ èyí ní pàpà mú nínú omi láyé náà ló mú yẹn ìtọ́lọ̀ bá kọmọ láyé ní kó o fi gbé e sínú ọkàn pé wọ́n èyí tí ilẹ̀ Yorùbá láti mọ́ rí Nàìjíríà láti mọ́ rí tí wọ́n ní ọ̀tám leaders àwọn èbó burúkú èbó tẹ́ èbó gan ògbọ́ ọ̀tám leaders wọ́n pa ń kékeré nù ọjọ́ òkúrò tí ìpé ìjọ́ ìrọ́lọ́run sọ fún ọdún ó pa táwọn kan wá jọmọ kúrọ́ọ̀dù tí wọ́n gbé ọjọ́ ìkú sọ fún ìjọ́ ìrọ́lọ́run sọ fún òun pa àmọ́ tó bá sọ wípé ó tètè lówó wọn ò ní sọ pé ọ̀tám leaders àwọn èbó burúkú

pápúpọ̀ òjò náà ó ti dédé kìtà àti jẹ́yìn láyé gbàmọ́kò yóò kọ́lé fún ọ yóò kọ́lé fún ọ kó ra lẹ̀ kó ràn ọ lọ mọ́ sí mọ́kà má gbé burúkú tó kó káàkiri sẹ́ni ńládúró ìyàwó mẹ́rin bàbá wá ní ìrìnláàbọ̀ fọ́sbọ̀ ń wá gan ojú ìyàwó ìyá rẹ̀ gan lọ sórí tàn yẹn lọ́dọ̀ ti wà nìyẹn kìí tọ̀tọ̀ ti wájú ọlọ́run kan lọ́run gbalé gbamọ́tò àwọn ọmọ rẹ̀ ti kó bọ́ ọkọ wọn ó tó dìkú àkídà ẹ̀bọ yorùbá yẹn ló pa ó sí súnmọ́ dáadáa máa gbà lámọ̀ràn àbúrò máa ti tẹ̀lé pẹ̀lú tó bá wọ́n ti aláàjì bí lálàájì ló bá aláàánú wa tó ó sì di aláàánú wa ó máa ọmọ rẹ tó ṣubú ọmọ ìdí náà sáyé lọ lọ́nu <laughs> kọ́lọ́n sàánú wọ́n látara rẹ̀ bá ti mọ ìròyìn yẹn yóò bá ti lópin òkú bẹ́ẹ̀dẹ́ ò bá ti lópin kò ní kú anábìgbé jẹ́ àmà bẹ́ẹ̀ olólùwọ̀n gan mú wú yẹ sí wọn kan tó ń ilẹ̀ pé kí èso ọ̀rọ̀ ànábì lásán àdébìrì kudu sí ni ọlọ́run bá ló wú yẹ sínú ọkàn rẹ̀ tí ń sọ sínú ọkàn pé sọ báwọn ẹ̀dá èèyàn ibi tó bá ti lò mọ́ láti jì rẹ̀ máa ànábì wa ni kódà wẹ̀l àpọ̀ àìhà kódà bí a jù yẹn bá ń lọ́ra sẹ́yìn ìlọ́ra yẹn ní kórìkọ́ wá lẹ́kọ́rọ́ wá lẹ́kọ́rọ́ wá gbogbo àárọ̀ ọ̀sán wàhálà ni yóò bá ń do owó alẹ́ yóò mọ̀ á sun yóò mọ̀ á sun yóò mọ̀ á sun díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so anáti jẹ́ bí àmà pẹ̀lú tọ́mọ̀ àwọn bá sọ fún wa àdìsí yìí pé àdìsí yẹn lè lọ́ra tọ́mọ̀ ń retí rẹ̀ ní gẹ́gẹ́ wọ́n àárọ̀ ọlọ́run ti lọ lára bọ̀ wọ́n alẹ́ irú jẹjẹ kó jẹ lágbo mẹ́jọ àárọ̀ ọlọ́run ló bá sọ́tọ̀ ṣùgbọ́n tí bá ti jẹnú àkọọ́lẹ̀ bóòlù yóò kàn àmì ìwájú ọjọ́ ìpáyà ọlọ́run ọba ọ̀nà jẹ́ mú yí ẹ̀wà lọ́nà tó rẹwà mọ́ bọ́ọ̀lù ẹ̀bùrú gbogbo mọ́ gba shortcut mọ́ kan kúọ́lá kúrú màhálì ìtọ́nà ọba ṣe ní ẹ̀tọ́ oníkẹ́ mú pọ̀ lọ́nà láti wá ní ṣíṣí wàdá ìhùmà àmọ̀ ìtọ́lọ̀ bá ṣe léwọ̀ ẹ jìnà sí mọ́sẹ̀ ògùn owó mọ́sẹ̀ yàwó yàwó mọ́sẹ̀ jálàbì mọ́sẹ̀ gbájú ẹ̀ ó lè gbogbo rẹ̀ lánàá ó lè gbogbo rẹ̀ jìnà sí mọ́sẹ̀ jákùn mọ̀lẹ́bí torí kò lè jẹ́ èèyàn torí pé àwọn kan bẹ́nu àwọn èèyàn olówó onú mọ̀lẹ́bí wọn wọ́n rìn ọ̀nà ìbàjẹ́ tí òfin ní ráǹfààní àti ṣe dáadáa sáwọn tó kù mọ̀lẹ́bí wọn wọ́n nìkan lẹ́ni tọ́ wọ́n wà máa yóò wá dípé tí wọ́n bá jírí wọlé lẹ́ni tọ́ yóò wá sí àwọn ìrìn yẹn ó lè mọ́ lọ ògùn yóò ní àwọn ìrìn kan tó fi pọ́ǹtì ẹni yẹn yóò fi pọ́ǹtì àwọn tó kù sẹ́ni yẹn lẹ́yìn ẹni olùfẹ́ lẹ́ni kanú mọ̀lẹ́bí àfún nìkan yóò máa sára ẹni yẹn kówó haram náà ẹ má jẹ́ àṣe ẹrú ti ọlọ́run ẹ ló ìwà ìwà ayọ̀ ọkàn ẹ sọ̀tọ̀ pẹ̀lú kẹjọ́ mú sí tọ́lọ̀ bá ṣe fún yíwọ̀n torí pé èso tó pọ̀ àpàdé tó pọ̀ ń bẹ níbi ayọ̀ ọkàn nínú rẹ̀ ìyá ayọ̀ ọkàn mímọ̀ ṣokùnfà kálà kásorí rí láyà sí lákìyàmà ẹ̀dìkà yìí tún fún àwọn adẹ́kẹ̀ẹ́nu àdíjì Abdullahi Muhammad tí wọ́n mú sí mú gbà wá òṣèlú alẹ́sọ̀lẹ́sọ sẹ́lẹ̀ kó lẹ́ni bá sí ìsìlámù rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run fún wa fún lẹ́mìí ayé ọkàn lórí tọ́lọ̀ bá ti fún ẹ̀tọ́lọ̀ bá lórí bẹ́ẹ̀ ẹni tí ó là tó jèrè nìyẹn irú ẹni ẹni ó sì ilé ayé gidi gbé bákẹ́lẹ̀ bá yáyọ ọkàn ìmọ̀ ń fa ìfẹ́ ọlọ́run ọba ìmọ̀ ń mú ìfẹ́ ọlọ́run ọba kányà ìmọ̀ tí káwọn yóò fẹ́ rìn yàn alẹ́bí tó tún láti ní fún wa Abdul Abbas ìkánná àwọn sàhábà lẹ́bí ni ó kọ ẹni tí a lọ fún sáà ìdí rọ́bìnrin ọgbọ́n fún àná olóòṣìṣẹ́ ọlọ́run tó láti sẹ́lá ó ní ṣàlàyé wà kan fún mi tí bá ń wà yìí ọlọ́run fẹ́ràn mi àwọn olóògùn fẹ́ràn mi ìyẹn ní pẹ́lú báyìí kólé ayé já wọ́n tó fẹ́ kólé ayé ti gbogbo ayé fẹ́ràn rẹ ní ìmọ̀ òṣè izhad fi dúnìyà yorùbá ilé ayé mọ́ lè kéré ọlọ́run fẹ́ràn rẹ sẹ́dùgbẹ́ni tí ń káyé jọ ní gbogbo ọ̀nà òun ìsẹ́ni ọlọ́run fẹ́ràn

kílẹ̀ yẹn láyé ti mẹ́nu ayé náà lórí fẹ́ràn rẹ bá ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn lọ́rọ̀ ayé ya ìrọ̀rùn lórí ẹ̀ pa wọ́n sí ìwọ fọ́nà bá ṣe bẹ́ẹ̀ lọ mọ̀lẹ́bí kò sí mọ̀lẹ́bí tó lè fẹ́ràn o oníyàwó bùkátà rẹ ó gbọ́dọ̀ wọn ní ìyírí yẹn sì mọ̀ pé wọn rí wọ́n bá sí wọ́n bá fún wọn ìgbàmí ìgbòlè ló gbà wọ́n máa ká alágbájá ẹwọ láti tó ń wò nígbà ó ti kọ́ ní kó ti ra mọ́tò hankukù tí ẹ béèrè ní kò sé àwọn ìlú ń tẹ́kọ̀ọ́ béèrè kẹ́kọ̀ọ́ fún ọ tó ti máa wòyàn ní ẹgbẹ́ ìmúyàn lẹ́rú lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ síbẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé gátà sí gbòòrò fún ọ nígbà tó ti béèrè so àìmọ́ wàá béèrè yẹn ó ti ọla rẹ kú òlóko ẹrú wọn ló fẹ́ràn èèyàn tó bá fẹ́ káwọn èèyàn fẹ́ràn rẹ láyé bùkátà ti mọ́ tàwọn èèyàn dábùkátà rẹ gbọ́ bọ́lá ti ṣe fún ọmọ ìwọ wo lẹ́yìn òbá tó bá ń dáwọ́ òkú gbogbo ẹni bá dáwọ́ òkú rẹ ní ọba wọ́n sọ̀rọ̀ sí ọ

sọmọ lágbájá náà rí graduate kò délé mi rí kó tí ẹ mọ mí kò lè mọ yín tó dúró àbá rẹ òjò mọ̀dọ̀ yín débi tẹ́ mọ̀ bọ̀ ìyáyọ kan ní kò túmọ̀ sí ìgbéraga ìyáyọ kan ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní kí ìyáyọ ọkàn ni nínú èso tó já sáǹkà jẹ lára ìwà ìyáyọ ọkàn ìmọ̀ fàkíyàn rí sẹ̀mí rọrùn lóò ìsìnà fàkíyàn rí ẹ̀yìn ọ̀dọ̀ kò ṣe láàrín sọ́dá tó sádà ó ní gbogbo ẹ̀tọ́ ọba ti ìlànà ìsìlámù mà ó kú oríire o tó bá rẹ̀ mẹ́rin òkúdi yá ìlà ìsìlá gbogbo ẹ̀tọ́ ọba ti ìsìlámù mà lọ́nà ìsìlámù tí ò lẹ́bọ nú tí ò níwà tètè nínú alájọ ọ̀ka ẹ̀gbin ẹbọ tó ń lọ́kù ń bẹ̀ tó ń ṣe ìsìlámù tó mọ́ níwájú ọlọ́run ó oríire anábì tẹ̀síwájú wípé ìtẹ̀mí ayé rẹ̀ wá rè kàfáàfáàlì ìtẹ̀mí tó gbatí tó wà kọ́nà ó sì yáyọ ọkàn ẹgbọ́n bá ṣe bẹ́ẹ̀ láyé àwọn olóògbé ayé gidi gbé mọ́mù tí níbi ìdínú ọgbà rí ti jáde fún wa látọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ ìdílá náà àwọn ọ̀rọ̀ náà Muhammad alisala ọ̀sára àbí ọlọ́run ọba ọba tó tóbi jùlọ kó mọ́ sẹ́ẹ̀kọ́ wa ní sẹ́ẹ̀mí tó mọ́ gbé kó mọ́ wa ní ọ̀rọ̀ الحمد لله رب العالمين ثم صلاة وسلاما على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله سألوا جبكروا àtiwá tèmi nìkan ní tèmi nìkan ní lórí ìdòyìdò ayé lórí ìgbádùn ayé aburú tí ń kó bá yàn kọ̀ orípa rẹ̀ kí torípa tó dáa nínú orí pa ìwà ojú kòkòrò ìwà ẹ̀mọ́ ní ayọ̀ ọkàn ìwà kara hàn tí máa kó báyàn aláàbí jáàmà wípé ìmọ̀ ju àlùbáríkà kò ní tẹ̀mí ayé yẹn mọ́bù kọ́dà àti muslim nínú sọ́yí àwọn méjèèjì wọ́n bí àti ìdìkan jáde lọ́dọ̀ hakim ọmọ hizam hakim ọmọ hizam yìí kọ́nà kó bá yọnu sí olóńṣẹ́ ọlọ́ àdéṣọ́lá kò sọ́lá ìsọ̀rọ̀ pé ìnà hádà ìmẹ́lá kó kọ̀rọ̀ tó ń ṣe rí owó tàwọn ilẹ̀ ayé yìí dúkìá yìí á ah, ó mà dá pọ̀ o dúkìá ayé dá gan ni mo mú láyé ó rọrùn ilẹ̀ ayé yìí ó dùn kò sí nira o fẹ́ ná orílò o fẹ́ ná jùkan ọkọ̀ wà o fẹ́ travel play gbogbo ẹ̀ ó dáa púpọ̀ anábìwá ni man akhadahu bi tayyibi nafsin mọ́rí kẹlọ́mù bí i ẹni bá ti fi ọrọ̀ ayé yìí owó ayé yìí dúkìá yìí tó bá wá pẹ̀lú ọ̀nà tó mọ́ tí òun ni ọ̀nà mọ̀gọ́mọ́gọ́ wá anábìwá ni ọlọ́run pàlùbáríkà sí fún ومن أخذه بإشراف نفس لم يبارك الله فيها àmẹ́ni bá ti gbé owó tó kójọ owó apẹ̀lú tẹ́mi rẹ̀ ẹ̀mí ojúkòkòrò ní mo ti wá ilé ìkókílé ìjọ kò fẹ́ kù lálẹ́ ní bá bọ́ lọ́wọ́ àkúrò bá rẹ̀ bọ́ ìyàwó ilé yóò gbà owó ilé kọ́ńtrátì ilé tó pa ìsọ́bàjọ ní tó dàgbà ilẹ̀ ilé yóò gbà gbogbo ọ̀nà sáà ni ojú rẹ̀ wà lé kankankankankankan ilẹ̀ onílẹ̀ ilé onílẹ̀ gbogbo dúkìá olúkìá nígbà kójọ ní sọ́rí kára ẹ̀ Allahu Akbar a ọlọ́mọdé ìsànú wa ẹ̀rú sí ọlọ́run bá kan níbi tó wà ládùúgbò ibi tó wà ó ní sọ́ọ̀bù kẹfà ó fẹ́ pa gidi máa sá kẹfà ọ̀nà owó ló wà bìbà nígbà tó ìṣòwò torí pé ilé rẹ̀ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ń sáré lọ bóyá kí ní ibi táyà sílẹ̀ ń pè kọfà táyà báyìí ó sí yóò mú yóò rí sínú sọ́ọ̀nù mọ̀síni lọ sí ní kan táyà jò wọ́n sọ túbùnù yóò mú yóò rí sínú sọ́ọ̀nù àdébáwà kan tí wò láwọn kan náà ń wò ń wò ìtànà bí wọ́n kọ́ nìyẹn bàbá yẹn jáde láyé kò sí kẹta tó sẹ́kù sínú sọ́ọ̀rù yẹn náà gbogbo ẹni bá ṣe pé ọrọ̀ tó kójọ ojú ọlọ́nà tí ò dáa ni lọ́nà ìgbà dúkìá onídúkìá mọ́tẹ̀yàn ni kò ní bá sálẹ̀ ọlọ́run nípa àlùbáríkà fún fún wọ́n tó ṣe pé wá ń ṣiṣẹ́ o tún jáde èjì o ṣiṣẹ́ oko o tún kò kọ́ ní ìkẹta ìjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara yìí o tún kò tì títí tiẹ́ kò nípa àlùbáríkà ń bẹ̀ máa ẹjọ́ mọ́ wá pariwo ẹni wá òní ẹni òní ní àmì òsì ní ni wọ́n ló ti dé kò lè fún ọ yorùbá sì mọ̀rọ̀ ni wọ́n ti wá adé ayé ayé ayé ni òní dáa àwọn ọmọ òní jèrè ìgbà tó bá

wọ́n fi ojú yọ̀ tọ́mọ̀ ní yóò mìíràn páyú nìyẹn ṣe páyú ní wọ́n ìtàlẹ̀ oríire ni ẹ̀yìn òbí wẹ́dá ṣe lágbàáyé àwọn tí wọ́n darí ìlú ní Nàìjíríà lè níwọ̀n ìtàkùn ìtàwọn tí wọ́n kàwé gbé wọn kà àwọn tí wọ́n darí àwọn tí wọ́n níwèé àwọn tí wọ́n darí orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé fún ìtàwọn tí wọ́n tọ́mọ̀wé àwọn oníṣòwò ni wọ́n darí ayé láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀dẹ̀ nínú oníṣòwò ní darí ayé ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́lẹ̀ ní ìṣẹ́nu ojú jẹ́yàn láyé bí láti ní wọ́n ṣe tó wà sáré sáré kó mọ̀ náà ní èrè sísun ságbárí tó sún sí ojú ẹ̀kẹ́ní kan kó sàlẹ̀ mọ̀ wé náà ní ìwọ àfá náà yóò wà gbogbo ọ̀kun ọ̀kan mọ́mọ́ kààfọ́ mọ́ mọ̀ wé àbá bọ́ọ̀lù mọ̀ gbádà sí ah, ṣókò òtítẹ́ kààfọ́ mọ́ mọ́ kò mú ọkọ̀ ọ̀fà abúlẹ́rẹ̀ kó lẹ́yìn ànábì gbogbo ọkọ ọmọ akẹ́sà ṣe lákẹ́sà lẹ́yìn àkẹ́sà lásán ìwò lẹ́yìn pé ọlọ́run ìjọba yìí máa ń pè Manchester divided Chelsea collapse àwọn gbogbo àtẹ̀tẹ́fẹ́ rà lọ́mọ lálẹ́ yìí ọmọ ẹ̀jẹ̀ ó rà lálẹ́ yìí ó ti mú ọkọ̀ rẹ̀ kalẹ̀ èyí tí ó rà ní lẹ́kṣẹ̀ ó ti mọ̀ ibo ni bàrá wà ní Kùránì ọmọ tí ò ní bíbí ilá ẹ̀bá fọwọ́ sí ṣeṣe àbá àti ìgbò gbóná kàlí ló hàn bàbá yìí ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjọ́ ra máa ké díẹ̀ díẹ̀ tó lórí ibú àbúrò rẹ̀ ní àbúrò àná láti ọdún márùn-ún ó kọ̀ pàpà lórí kí é tó lórí ibú ẹ̀yin náà mọ̀ tó sáré náà wà ní kéwù nígbà tẹ́yìn náà dà fún àtẹ́lẹ́ tó mọ kéwù dáadáa ìgbà tó pè yín láǹfààní tó mọ kéwù wọ́n bu ọmọ ọlọ́mọ torí tó kọ́ kàwé kò mọ kéwù ẹ̀ẹ́kọ́ lè jẹ ẹni tẹ́yìn rẹ tẹ́wàá nílé tẹ́wàá nílé fún wọn ní sọ́jà ìjẹun tó ti ẹ̀rí bí lọ́mọ àwọn kan wà yóò ti ẹ̀mọ́ pọ̀ mọ́ ọwọ́ òfin wọn ẹ̀yà ni ọkàn wọ́n ti dára ọkọ̀ àtọwọ́ ilé tí ó rẹ̀ àtọwọ́ ilé náà ní kò tí ẹ̀mọ́ dẹ́kọ́ bí gan tọ́kùn ní pé gbogbo owó tó ń tọ́ wọn lẹ́wọ́ ní ìlú wọ́n lọ́pọ̀ sí ìṣòro ọ̀gá ìbá fẹ́ òun ha ha ẹ̀wọ́n ní kò mọ́ káwọ́lápá òun fún mọ́tò ìbárí kálówó yẹn òun fífọ́ ọ̀rọ̀ òun dà sójú bí iṣẹ́ ìṣòwò mọ́tò òun ẹ̀mọ́jà yọ ọkàn ní gbogbo àwọn kan yẹ ẹ̀ ń bínú sí kádàrà náà bá nìyẹn fàmàlìsáàkìtọ̀ tó bá ti bínú tẹnu tọ́lọ̀ ń fún ọmọ tó ní òtẹ́ ọlọ́run ọlọ́run sì mọ̀ bínú ti wọ̀ náà òdodo àwọn ìlànà kan ń bẹ tọ́ ó lè fún akáni ní ayé ọkàn àkọ́kọ́ rẹ̀ ó alábẹ̀rẹ̀ jáàmà bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tó bá ní ìwà àwọn ọ̀nà kó ayé fún tó ju ti ẹ lọ ó ní ní àkúnlé tọ́nà ti fún wọn ó mọ̀ kọ́nà òfin fún wọn ó ṣe láti sọ́lá tó ṣẹlẹ̀ olùgbòrò ìlàmẹ̀n afẹ́lẹ̀míkù wọ́n tọ́ngbòrò ìlàmẹ̀n huwa fọ́kọ̀kún fàhúwa àwọn tí wọ́n sì ní ọjọ́ ń bẹ lókè ẹmọ́ wò wọ́n bẹ́ẹ̀ bá ti lè fi méjèèjì yìí mú ẹni tọ́nà ò ṣe fún ìwọ́n wo ti tiẹ̀ ẹni tó ṣe kólú jù ọ lọ fún òwe eléyìí yóò mú yín kẹtí lẹ́yìn yẹpẹrẹ ìjẹra tọ́nà ọba ti fún yín àmọ́tá tó gbogbo àlò wà tí wọ́n jù ọ lọ ọ̀rẹ́ mi ní níbẹ̀ UK ìkànbẹ̀ China ọ̀rẹ́ mi ní kí mo fi sórí èè àà ẹ̀yìn tẹ́ ni o ìwọ́n tó ń pariwo yìí náà bàbá wà káàkiri rẹ̀ òun rọ̀ mílíọ̀nù bísẹ́ẹ̀sì àmọ́ mọ̀ ojú pọ̀kù rẹ̀ láyé ọkàn àwọn ẹgbẹ́ ti ń bẹ ń rú èbò tí ti jẹ rú èbò tí wọ́n tí wọ́n ti kọ́rọ̀ wálé ee náà fẹ́ sáàbù ní o ẹ̀yìn nàìjíríà yìí ilé o ẹ̀yìn àti ìlúyà o ó ti lúyà ó lọ́kọ̀ ti ti ìyàn mórí ọlọ́ni Ibn Hibban ló sọ ihò wọn àwọn náà gbé àdéhùn ìfẹ́ jáde oṣù ọlá àdéhùn ìṣẹ́lá ìpínlẹ̀ tó bá ṣe wípé ìwò àwọn tí wọ́n jùlọ lówó àti lẹ́bí ìwò àwọn tí wọ́n jùlọ lówó àti lẹ́bí ẹbí amẹ́júra wọn lọ́nà òní ìgbọ́lẹ̀ tó ogun wọ́n tàrí bẹ́ẹ̀bì mọ́ sọ́nà ẹ̀mì ni àwọn ọmọ jára wájú ẹ̀yìn kẹ́mọ̀ tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ẹ́tara yìí ẹ̀yìn ọ̀rọ̀ mọ́ tẹ̀lé wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́ òní bí wọ́n wájú kò kiri náà alábì ní ẹni bá rẹ̀ tó jùlọ lókè nínú owó àti lẹ́bí ó tún wà wọ́pọ̀ náà jùlọ lówó àti lẹ́bí tí wọ́n bá tún àwọn fámìlì bí àwọn olùwà àwọn náà darí àwọn ìdílé wọn ọba ni ìdílé wọn ìbọnwò ni ìdílé wọn balógun ìdílé wọn kìnnìkan ni ìdílé wọn wọn jẹ akéwì jẹ ìdílé wọn wọn jẹ akọ arúgbó jẹ ìdílé wọn tí wọ́n bá tún wò ìdílé ẹlòmíì náà tó mọ̀ tó gbọ́ pọ̀ bá kò sí bẹ́ẹ̀ náà àwọn ìdílé kan bẹ bá bá ń pẹran bá ń pẹran léyà mọ̀ èyí tó wo ẹran léyà ilé wa lé ara tí wọ́n ń jẹ ẹran léyà ó dà ń bẹ ẹnu ọdẹ́mi náà fi ń sọ ọmọ ọ̀dọ̀ ọdẹ́mi náà ti ń tajà èyí náà tún ju àwọn yẹn lọ nìyẹn tó bọ́lọ̀ ti gbé kalẹ̀ nìyẹn àdẹ́bì tó bá wo àwọn tọ́lọ̀ tó ṣe fún ọkọ̀ jù tí wọ́n lọ o ní appreciate orí ọlọ́ nílọ́nà táà fi ń ní alkọ̀ọ́lá àjọmọ̀ mùsùlùmí ìyáyọ ọkà àmọ́ bẹ̀lọ́ rẹ̀ ni àdẹ́bì gẹ́mọ̀ kalẹ̀ ẹ̀sàdúwà rẹ̀ pé wọ́n lọ́rùn jẹ́ ìyáyọ ọkà Allahumma inni a'udhu bika min ilmin la yanfa' anájà ní wọn lọ ìmọ̀ tí ò ní wúlò tí ò ní sáfàní mọ́jẹ̀ ní wọ́n ni nǹkan ní la yà ṣá ọkàn tí ò ní páyà ọlọ́run gbòdì kó sọ̀rọ̀ ọlọ́run bá mú tó kò ní bẹ̀rù ọlọ́run ọlọ́mọ̀jẹ̀ nírú ọkàn yẹn wọ́n ni nẹ́sẹ̀ la fẹ́ṣibà ẹ̀mí tí ò ní lè yá lu ọkàn bó ti wẹ́ pátó tó òkú náà ni gbogbo mọ̀lẹ́bí ó mọ̀ sí báyìí kó wọ́pọ̀ kò ní yọ lára anábì ni irú ẹ̀ ní tó rí bẹ́ẹ̀ kí è gba yíyó kí è gba tító kí è yá yọ ọkàn wọ́n lọ sọ mi sọ wọ́n mi ń dá ẹwọ́ tí láti ṣàjá ọ̀la ha àdúrà tí máa ṣe tí wọ́n náà wò ní gbà mọ́jẹ̀ ń ṣe ilé àwọn ṣàdúrà àmọ́ sí wàdúrà yẹn náà bẹ́ẹ̀ nípa rí wá fẹ́fẹ́ o morílẹ̀ ayé tá ní ìmújá yọ ọkàn ni ò sì fẹ́ wáyé ó wà fẹ́fẹ́ tó bá ti wáyé fi níwọ̀nba ọlọ́sùn mọ̀ta àlùbáríkà mọ́jọ ogun ẹni tí ó ma wá ní káàkiri máa ń fọ́rọ́ ọmọ tó gbogbo ló káàkiri gbogbo gbogbo kọ́ńtàtìlẹ̀ àwọn olówó tí wọ́n lóní lọ́wọ́ sàmà lẹ́kùn àfáàkẹ́ ní sọ̀rọ̀ iléyá ní bọ̀ yíò ẹ̀ẹ̀n ọlọ́bà sànú yí sàmà lẹ́kùn èkíní ní sọ̀rọ̀ apàdé lóde kan báyìí ẹ̀dá kan iléyá yìí yóò wà gbẹran léyá jọ bí mẹ́wàá ṣé kó ti mọ́ lò lọ nìyẹn láyé ìwọ́n lò ní ṣe fún yẹn alábìnrin lẹ́yìn abẹ́gà ó lóore fún kó o lọ wá oṣù wádà sí kó lọ ń tẹ́gi ìsẹ́fẹ́ o sórí kánú igi ìsẹ́fẹ́ iná níta jẹun anábì ló sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ àwọn àdìwọ̀ sẹ́lẹ̀ ẹtún ojú ní bẹ́ẹ̀ ni wọ́n ń ojú wa nìyẹn ó sọ sọ láti ó wọ́n mọ̀ sínú àwọn tó

mọ́ mú àyàlé káàkiri ní tó bà wá jẹ́ nìyẹn pàtàjọ nílùú ti wà lẹ́nì ní sáàyàn lẹ́kún nínú táàmù àwọn bàbá tí wọ́n bí wa àwọn ìyá ìyá wa ní ìṣẹ̀lẹ̀ láwùjọ ti wà lẹ́nì lòdì wọ́n ti wá di ẹlẹ́bẹ̀ kalẹ̀ mọ́ tọrọ owó kiri ọ̀dọ́ òfẹ́ ní tẹ́ẹ̀tẹ́ eléyàwọn olóòṣè eléyàwọn ọ̀dọ́ títà ń tẹ́ káwọn kàn jí báyìí káwọn ti di bílọ́níà káwọn di bílọ́níà bọ́lá àwọn wà ń kú náà wọn ò ní fojú sí bí mi bá parí òun lè títì bí wọ́n tẹ́ ń sì a àwọn kan sí ni ó kan sí ni òun náà ló ń wò yẹn ìwà ẹjọ́ ti kọ́mọ̀ jù kò sáyé ọkàn òun ló fàtàwọn míì láwọn olówó yóò fẹ́ wálé mọ́ wọ́n ní wà láyé jù pọ̀ jù arúgbó ma wá ẹ̀yẹ̀kẹ́nìkan náà ni ọ̀dọ́ ló ma wá bẹ́ẹ̀ ti ní sẹ́rẹ̀ wọn torí ọlọ́run ẹjá ọ̀nà jẹ́ mú ní kálùkù wa lọ́nà halal lọ́kàtúnjẹ́ tí rọ́n fún wa kùbàláríkà ti fún wa la ilaha illallah subhanahu wa